nínú Jésù Kristi yìí ju pé ká gbẹ́kẹ̀lé lọ òun náà ló sì ti bá ọ̀rọ̀ ṣítí tí mo sọ nígbà tá a wọlé wípé ká ní ìgbàgbọ́ nítorí pé tá a bá ti ní ìgbàgbọ́ wípé kí kí ni báyìí nínú ọ̀rọ̀ Ọlọ́run kò ní kọjá lọ láìṣẹ gbogbo ọ̀rọ̀ rẹ̀ dẹ̀rẹ̀ ìyè ni fún wa ó ní gbogbo ìlérí tóun ní fún wa ó ní ìyè ni ó ní ayọ̀ ni ó ní ìbùkún ni tá a bá ti wá nígbàgbọ́ nínú àwọn gbogbo kìíní àkílówádé kí ló ohun tó fẹ́ máa bà wá lẹ́rù nígbà tí bẹ́ẹ̀ni sọ pé ẹrù òun ò fún wa ní ẹ̀mí ẹ̀rù ṣùgbọ́n òun fún wa ní ẹ̀mí ààyè tí ìsọdọmọ tó yẹ kóró ọgbọ́ntarìgì mi tá a sì jọ wà àwọn náà ní ìránṣẹ́ ọlọ́run tí ọlọ́run máa lò fún wa lórí ètò lẹ́ni ẹ mọ̀ sí kú kalẹ̀ sí brọ́dà mi. ẹ ṣeun ẹ ṣeun. Mm, ìránṣẹ́ ọlọ́run alàyè ni wọ́n ń torí pé ọlọ́run ń lò wọ́n nínú ìjọ láti ṣe alákòóso fún àwọn ọ̀dọ́ mm nínú ìjọ tó ń jẹ́ eh, ṣe olùṣọ́ pásítọ̀ àwọn ọ̀dọ́ náà ni wọ́n wọ́n sì máa bá mi sọ̀rọ̀ lórí àkọ́rí tá a pè ní ìgbé ayé ìwà mímọ́ ká máa gbé ìgbé ayé tí Ọlọ́run fẹ́ràn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ẹnì ṣó ń lẹ̀ jàre. ẹ ṣeun so a máa sọ̀rọ̀ nípa gbígbé eh, gbígbé ayé ìwà mímọ́ gbígbé ayé ìwà mímọ́ so because uh, ní uh, as general dispensation tá wà yìí ní mm. time tá wà yìí mm. uh, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni oríṣiríṣi là ń rí bẹ́ẹ̀ni oríṣiríṣi là ń rí ní nínú ìjọ lọ́tún lọ́sì níjọba gbogbo ẹ̀ níbi iṣẹ́ mm. gbogbo ẹ̀ so gbogbo struggle years ago kò lè tó gbogbo gbogbo nǹkan tá à ń rí nísìn bẹ́ẹ̀ni so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn yìí bí ìgbà tí pé eh, bíbélì nǹkan tí wọ́n ti òpin ayé nǹkan tí hmm. wọ́n ti kọ pé kí Jésù tó dé gbogbo ẹ̀ hmm. ló ti ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ láti rí hmm. so nísìnyí a ní láti súnmọ́ Ọlọ́run ju ti tẹ́lẹ̀ lọ ju ti tẹ́lẹ̀ a ní láti súnmọ́ Ọlọ́run bẹ́ẹ̀ kẹ́ni yes àwọn àwọn a lot of people ló ń ní ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ni wọ́n ni wọ́n bá tù pẹ̀lú depression depression àgbọ̀ suicide suicide lóríṣiríṣi eh, nínú nínú chọ́ọ̀chì gan-an àwọn àwọn èèyàn gan tó ń pokùnso hmm. àwọn àwọn tẹ̀sán jẹ́ ministers. broda mi ṣe tẹ̀ wá wò yí pé àìsúnmọ́ Ọlọ́run tó hmm. ó pẹ̀lú nǹkan gan tó ń fa ogun depression yìí nítorí pé tá a bá tiẹ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run tá a tiẹ̀ mọ nǹkan tó Ọlọ́run gan lè ṣe fún wa tá a mọ bí Ọlọ́run ṣe tó nínú ayé wa ó ní ká gbé gbogbo ẹkẹ gbogbo ọkàn wa ká gbé lé òun ó ní ká máa wo òun ká kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà ó ní gbogbo eléyìí tó kù lòun á fi fún wa nítorí pé àìsúnmọ́ Ọlọ́run tó náà ó ń fa gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí hmm. ẹnì ṣó ẹ jọ ẹ bá ka uh, uh, book of Romans. Rome Rome chapter ten verse eleven. Rome orí kẹwàá orí kẹwàá ẹsẹ̀ kẹ kọkànlá ìwé mhm. mm. Rome orí kẹwàá ẹsẹ̀ kọkànlá. Oni ní nítorí ìwé mímọ́ wí pé mm. ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ mm. ojú kì yóò tì í. ó ní ẹni tí ó bá gbà á gbọ́ ojú kì yóò tì í Hmm. so lóòótọ́ ni pé gbogbo nǹkan tá à ń tá à ń dojúkọ ní hmm. àsìkò yìí lóòótọ́ ni pé gbogbo nǹkan rí bí ó lè eh. bí kó rí ṣùgbọ́n ẹni tó bá ti tó bá ti gbọ́kànlé Jésù Kristi hmm. ó máa borí ó máa borí so ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń wò wá nílé nílé gbogbo nǹkan tẹ́ ń pass through báyìí gbogbo nǹkan tẹ́ ń là kọjá Jésù Jésù ni ló lè ló lè ló lè ṣẹ́gun Jésù ló lè fún yín ní ní ní ìṣẹ́gun Jésù ló ní ló ní gbogbo ní ló ní kọ́kọ́rọ́ lọ́wọ́ hmm. so ẹ gbé ọkàn yín lé Jésù Kristi hmm. ẹ gbé ọkàn yín lé Jésù Kristi hmm. lóòótọ́ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tá a bá wò ó àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lóòótọ́ ló le ṣùgbọ́n bíbélì ti ní pé ẹni tó bá ti gbọ́kànlé Jésù Kristi ojú kì yóò tì í ẹ gbọ́kànlé Jésù Kristi ẹ gbọ́kànlé Jésù Kristi. ẹ ṣe bọ́dà mi òun náà là ń gbọ́ gbogbo ẹ̀yin ará ilé wọ́n ní ká gbà á gbọ́ ẹnikẹ́ni ìwé róòmù orí kẹwàá tàka ẹsẹ̀ kọkànlá mm, yìí mm. ó ní nítorí ìwé mímọ́ wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ mm. ojú kì yóò tì í eléyìí gan tó fún wa láti mú dání láti gbé sí òkun àyà wa wípé bíbélì sọ wípé tá a bá ti gbà á gbọ́ ta ni wọ́n ní ká gbàgbọ́ jésù kristi náà ni olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa òun ni wọ́n ní ká gbàgbọ́ oníkẹ́ni tó bá sì ti gbàgbọ́ ojú kì yóò tí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a sọ nígbà tá a fi ṣíra wa létí lénìí ní abala àkọ́kọ́ hmm. wípé má sọkún mọ́ gbogbo ẹ̀ ló nílò láti ṣe pẹ̀lú ìgbàgbọ́ mm. nínú Jésù Kristi mm. ó ní má sọkún mọ́ ó ń sọ fún à ń fi síra wa létí pé má sọkún mọ́ ìwé tá a kà ń gbà yẹn mm. ó sọ fún àwọn èèyàn wípé ní ìwòye ọ̀la wọ́n máa ta nǹkan tó wọ́n gógógógógógó ní ní ṣẹ́kẹ́lì kan ẹnìkan wá sọ pé ah ṣó possible hmm. Hmm. kí ni ò possible hmm. ṣé nǹkan kan wà tọ́lọ́run ò lè ṣe nígbà tí bẹ́ẹ̀ ni sọ níwèé Jeremiah ó ní èmi ni ẹlọ́run gbogbo ẹran ara ó ní ìjẹ́ ohun kan àṣòro ṣe fún mi bí mm. ó ní kò sí kò sí ohun kan tó ṣòro ṣe nígbà yẹn tí wọ́n dẹ̀ sọ pé wọ́n máa ta ìyẹ̀fun kíkún kan ní ṣẹ́kẹ́lì kan yìí mm. wọ́n ti dé ibi tó jẹ́ pé wọ́n ti ń pa ọmọ ara wọn jẹ ìyàn yẹn ti mú dé ibi tó jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pa ọmọ ara wọn jẹ mm. kí ni kí ni ò bá le tó tó báyìí kíyàn mú débi tí èèyàn ẹlẹ́ran ara ti ń pa èèyàn ẹlẹ́ran ara jẹ ṣùgbọ́n ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run wá jáde sí wọn láti ẹnu Èlíṣà wípé níwòyí ọ̀la nǹkan máa dọ̀pọ̀ gbogbo ẹ̀ máa ṣe ẹnìkan ní ṣó possible ṣé nǹkan kan wà tí ò possible bíbélì ní pẹ̀lú ọlọ́run ohun gbogbo ṣe kí ni ohun gbogbo di ṣíṣe brọ́dà mi jàre kó tó di pé a mú abala tá a wà yìí wá sí ìdánudúró ẹ tún bá mi sọ fún àwọn aráalé bóyá àwọn ọ̀dọ́ langba bíi tiyín hmm. wípé nígbà tí wọ́n bá ń la eh, ìṣòro kan kọjá tàbí tí wọ́n ní ìdojúkọ kan mm. kò kí ń ṣe pé a fẹ́ lọ kú mm. náà ló wá kù mm. ẹ tún bá mi sọ fún wọn. ṣẹ́rí ẹ ṣeun ṣẹ́rí tá a bá ń la àkọ́ kọjá tọ́lọ́run bá ti sọ pé nǹkan báyìí la máa dà hmm. nǹkan báyìí ni a máa jẹ́ hmm. kò ń ṣe pé ó kàn máa lọ gerege hmm. bẹ́ẹ̀ between that time àtìgbà tó lòun sọ̀rọ̀ yẹn kọ̀ọ̀kan hmm. wà tó jẹ́ process hmm. kọ̀ọ̀kan wà tó jẹ́ stage phase hmm. time so eh, torí ló ṣe wọ́n pè ní lifetime so àwọn kọ̀ọ̀kan wà tó máa ta gbọ́dọ̀ tó yẹ pé kò ń ṣe pé eh, kò ń ṣe pé ẹ wo ẹ wo story Joseph ní àtìgbà tí Joseph ti ń lálàá àti Joseph ti ń lálàá láti láti kékeré láti kékeré ni Joseph ti ń lálàá <laughs> so ṣùgbọ́n eh. láti gbà yẹn dégbà tó di gómìnà ẹ rí nǹkan tí ojú ẹ ojú ẹ rí agbogbo nǹkan tó gòtù yẹn kò ń ṣe pé ọlọ́run kọ̀ fẹ́ fi ó fẹ́ kìyà jẹ nù ọlọ́run fẹ́ kó di tó kó di ọkùnrin tó yẹ pé tó hmm. bá dé ipò yẹn kò ní kò ní kò ní ṣe bálabàla kò ní ló hmm. kọ̀ débẹ̀ ó kọ̀ wálẹ̀ so hmm. láti ìgbà tọ́lọ́run bá ti fún wa ní ọ̀rọ̀ pé nǹkan báyìí la máa dà so nǹkan kan wà tó jẹ́ process a gbọ́dọ̀ gbogbo wa la gbọ́dọ̀ go through that time because time tọ́lọ́run máa form character out of us nìyẹn so. Mm àwọn tó bá àwọn ọ̀dọ́ tó ń wò mí hmm. gbogbo nǹkan tó bá ń ṣe tó mọ̀ ọ́ ṣe máa ṣe hmm. wà consistent máa ṣe lọ tẹra mọ́ ó hmm. tẹra mọ́ ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan ọlọ́run ọlọ́run á jẹ́ ọjọ́ kan ee ọ̀rọ̀ lẹ́tí gbọ́ gbogbo ẹ̀yin ará alé lè ní ó dá mi lójú pé ìdè ń já ogún ṣẹ́ nítorí pé èmi pàápàá mò ń fìlì ẹ̀ níbi tá a jókòó sí yìí pé ọ̀rọ̀ yẹn bó ṣe ń jáde ẹ jẹ́ ká mú ìgbàgbọ́ wa dání gbogbo àwọn ìṣòro tẹ̀dẹ̀ ń dojú kan yẹn ẹ ti gbọ́ nìkan tí brọ́dà mi sọ wípé ìlàkọjá lásán ni mm. prósẹ̀sì tí ọlọ́run fi ń ṣèwà jìnnà fún ògo ni kábà lè dúró kákan má kàn débi ògo kákan dẹ̀ wá wa tì mm. kábà lè dúró nípa ti ara wa náà ni ká lè dúró ká lè mature nínú Jésù òun náà la ṣe ń la gbogbo ìlàkọjá ìkọjá mm. mo sì wá ń gbàládùra ní fún gbogbo ojú tó wò mí pé gbogbo ìlàkọjá pátápátá tẹ̀ tí ń là kọjá lé ní lórúkọ Jésù ẹ̀mí mọ́ fi wọ́n ṣe fi yín ṣe àtẹ̀gùn kọjá lórí wọn ní orúkọ Jésù Kristi bọ́dà mi tí wọ́n bá mi sọ orúkọ yín fún àwọn ará lẹ́ẹ̀kan sí i orúkọ mi ni àti àwọn social media yín yẹn níṣẹ́jú kékeré orúkọ mi ni Tóbi Ọ̀ṣọ́ Olúwa Tóbi Ọ̀ṣọ́ hmm. àti ọmọ Ògùn state ọmọ Abẹ́òkúta ni mí hmm, hmm. so then social media handles mi òun ni uh, Facebook òun ni Tóbi Ọ̀ṣọ́ T-O-B-I. Mm space ẹ fi space láàrin ẹ wá fi oshoc tóbi ọ̀ṣọ́ yẹn ní facebook ní instagram òun ni tóbi underscore ọ̀ṣọ́ tóbi underscore ọ̀ṣọ́ then fún uh, twitter hmm. òun mm. ni at minister min olúwatóbi ẹ kàn máa fi at min Oluwatobi. sí then ó máa gbé orúkọ mi jáde then nọ́mbà mi òun ni zero nine zero nine one two four ten thirty ẹ ṣeun. Hmm. ẹ ṣé o gbóǹtarìgì tèmi ṣé tí n bá tún pè yín lọ́jọ́ mi wá sórí ètò gbogbo àlàṣẹ máa dá mi lóhùn. <laughs> ẹ lágbára lọ. ẹ yára lé ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu. No Eh, ìránṣẹ́ ọlọ́run tàjọ sọ̀rọ̀ lẹ́ni wọ́n ní ká ní ìforítì ẹ bẹ́ẹ̀ ni ká dẹ̀ ní ìgbàgbọ́ nínú ọlọ́run wípé pẹ̀lú ọlọ́run ohun gbogbo ní ṣíṣe eh, kò sí ohun kan kò sí ogun kan tó ṣòro tí ọlọ́run ò ní ṣe nínú ayé yín mo ti fẹ́ ra mú ètò yìí wá sí ìdánudúró lẹ́ni náà nìyẹn ó dá mi lójú yìí pé a ti rí ẹyọ kan tàbí méjì gbámú lẹ́ni eh, àwọn iṣẹ́ ìyanu tó ti ṣẹlẹ̀ nínú ayé wa mo gbà á ládùúrà wípé gbogbo iṣẹ́ ìyanu yìí á permanent lórúkọ jésù orúkọ tèmi ọlá ọ̀nàbàjò aya olúwa ṣeun ńlá fún mi mo ti lọ náà nìyẹn tẹ bá fẹ́ pè mí tàbí ẹni kọ̀ọ̀kan tẹ fẹ́ bá mi sọ ẹ wọ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ̀ ń rí lójú móhùnmáwòrán yìí yìí ẹ ẹ máa pè wọ́n kẹ́ máa sọ fún wọn pé a fẹ́ bá ọlá sàn kọ́ báyìí a fẹ́ bá ọlá sàn kọ́ báyìí sẹ́yìn bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run tẹ fẹ́ wá darapọ̀ sórí ètò Ògo Ìgbàlà yìí ẹ pè wọ́n kẹ́ sọ fún wọn pé a fẹ́ wá bá ọlá darapọ̀ sórí ètò tàbí ẹ ní ìsọjí ìta gbangba tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ fẹ́ kí n bá yín kó síta tẹ́yìn bá jẹ́ olórin ẹ̀mí tẹ́ ẹ jókòó gẹ́gẹ́ bí ògbóǹtarìgì mi ìyẹn pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn wọ́n á pe ọlá fún yín bẹ́ẹ̀ náà ni mo ti dágbére lórí ètò lẹ́ni náà nìyẹn mo ní nígbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká tún fi ire àti ayọ̀ ká fi pàdé stay blessed bye.